O ti tọ́dún kejì báyìí wọ́n náà wá mọ àwọn mọ̀tì wọ́n ní láàrin ọdún mẹ́tàdínlógún yìí bàbá rẹ̀ ti rí wàlẹ̀ àṣà wọ́n ní ìyá ló kù láyé wọ́n láwọn ọ̀mà ti ṣe àwọn ọ̀mà ti sọ̀rọ̀ àwọn ọmọ ta làwọn sọ fún wọn ní apẹ́tọ́ ọbẹ̀ èrò jọ́fẹ́ nìkan ọ̀kẹ́ran àṣàmì egun àwọn wípé ẹgbọ́n rẹ̀ àkọ́kọ́ tọ́jọ́kùnrin ń dànù ilé yìí ẹ̀gbọ́n rẹ̀ kejì ń dànù ilé yìí ẹ̀gbọ́n rẹ̀ kẹta tá ẹjọ jọkùnrin ń dànù ilé ọkùnrin mẹ́rin nìyí mẹ́ta ti síwájú rẹ̀ wọ́n ti ṣègbéyàwó gan káwa ó tó ṣègbéyàwó ń ọ̀bá wọn nínú ilé yìí tán ti wà láyé ara tiwọn bó tiẹ̀ ṣe pé lé mi rẹ́ǹtì ni. wọ́n ní gbà tó wá di oṣù kejìlá ọdún tá a lò tán wọ́n láwọn mọ àwọn mọ tì àwọn ọ̀fẹ́ pèrò lọ́kọ àwọn lórí àwọn ọ̀fẹ́ sọ fẹ́ni kankan ah, wọ́n làwọn ọba ti wá gan lé lọ́dún kan táwọn ọba ti mú ọ̀rọ̀ ìwà bá wa lórí ètò òun lérò ṣùgbọ́n àwọn tó ń dàdírẹ́ rẹ̀ pé ah, ṣé fresh ni wàá kan ṣé tòun lérò ni wàá kan ṣé ń wàá dáa lè náà ni. àwọn àgbọ̀dọ̀ pọ̀ rẹ́ àwọn àgbọ̀dọ̀ pẹ̀gbọ́n rẹ̀ àwọn àgbọ̀dọ̀ pàbúrò rẹ̀ àwọn àgbọ̀dọ̀ sọ fún ìyá rẹ̀ gan wọ́n ní bí ìyá rẹ̀ bá wá tẹnu ẹ̀ mọ̀ pé òun ṣiṣẹ́ ilé o àwọn ọmọ o ṣùgbọ́n ìyá ò tẹnu àwọn gbọ́ wọ́n ní débi wípé àkọ́bí àwọn ọmọ wa wípé mọ́mì but kí ni problem kí ni tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa lọ sí ibi sáìtì wa. ẹ bá mi dá. wọn náà bá bàbá rẹ sọ̀rọ̀ mọ tó dé o wọ́n ní tọmọ yẹn ní ẹ wò ó tẹ́mi bá ti lá admission èmi ò ẹ má rò pé mi ò tún máa wá bí o ẹ má rò pé mi ó tún máa wá bí o ah, bá bàbá rẹ̀ sọ̀rọ̀ wọ́n lọ́mọ yẹn náà ṣáàpamọ́ ọdún mẹ́tàdínlógún ò tó bá òbí ẹ̀ gbàmọ̀ràn bí wọ́n ní tọmọ yẹn náà bá ti dẹnu lé e ní ọ̀sán pé ìyá ẹ lọ́kọ sí mi ìyá rẹ lọ́fẹ́ mọ̀ pé ìyá rẹ ọmọ yẹn náà àdìfẹ́ mu. pàtàkì tó ṣe kókó sí mhm. kọ́mọ̀dà ẹ ṣe àdúgbò. wọ́n ní tó gbé àwọn wárè pé ọdún tó ń parí lọ báyìí àǹtí a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé táyà ẹni. ẹ má jẹ́ á béèrè pé ẹ̀sìn wo lẹ̀sìn wọn. fọ̀rọ̀ ìyàwó wé tòbí ẹni. ṣùgbọ́n wọ́n pé àwọn mọ àwọn mọ́tì láyà ẹ̀sìn àwọn lọ bẹ́ẹ̀ ń tọ́jẹ́ bí olórí ẹlẹ́sìn ibi tí àwọn ti ń jọ́sìn. àmọ́ ká lọ rántí. olórí ẹlẹ́sìn wà mọ́ṣáláṣí wọ́n wà ní ṣọ́ọ̀ṣì. ìyàwó lè ni. wọ́n ṣàjẹ́ olùsìn olùsìn lọ́hùn. lọ́jọ́ sọmọ pọkọ rẹ àpátálẹ olóko dá sí ni bọ́rọ̀ bá jọ̀rọ̀ gan nínú ìjọ bá a bá pé kínní ṣe máa ń ṣe gan ẹ máa ń pa wá láyà pé bóò ni ó ṣe máa ṣe sí wọ gan nínú ilé àdúrà lọ́mọ gbà ó a lè pé o ó sì ti ní ọmọ fẹjọ́ òun sùn yàn kọ́ máa jẹ́ kó tẹ̀tún wá rugi oyin bá a bá jẹ́ ọmọ pé ọ̀ṣàlàyé fún wa wọ́n ní táwọn ń bá yíré ohun tí wọ́n ń bá yíré o ìgbéyàwó ọdún méjìdínlógún lábẹ́ òbí nílé bàbá ọkọ tọkọ sì láwọn ẹ̀gbọ́n mẹ́ta ṣáájú tí wọn ò ṣègbéyàwó sábẹ́ òbí wọn. ọ̀dà àbíwọ́ bá tiẹ̀ wá ṣe tiẹ̀ síbẹ̀ tọ́lọ́ ń sì tún wá ṣe búrùjú ilé tí ò tọ́jọ́ tí ò tóṣù tẹ́ ẹ ti rówó ralẹ̀ lẹ́yìn ìgbéyàwó tẹ́ ẹ sì ti kọ́. arábìnrin ń kíkùn nìkan pé èèyàn kàn án kun ilé ńlọ́kù lẹ́yìn ẹ̀ kò sí ní tókù táwọn ò tí ṣe sára ilé látọdún kẹtàdínlógún. màmá tó bí mi sáyé. ọ̀rọ̀ rẹ ọ ẹ̀yin abiyamọ o àwa méjèèjì wojú ara wa orí àtọrùn àmọ́ ń tá àwí o àmúrin àkọsígbẹ̀dù o. ní afẹsẹ̀ balẹ̀ lọ́gọ́jọ́ òru. kò tí ẹ̀ jẹ́mọ́ kápá àwọn ọ̀jọ̀gbọ́n lábẹ́ aṣọ torí ah, àwárí eléyìí bíi ìpọlọ ọ̀tà kókó ọ̀tà kókó. agbẹ́mídá ní afẹsẹ̀ balẹ̀. àwa méjèèjì mú fóònù wa pé àbí àwa pé ìyá wa bọ́sẹ̀ adé adé dìbúbí. òkìrì àbí káwa pé ìyá wa fún mi láti Glasgow bí àbí káwa pé Gbẹ̀ngà Balógun àbí káwa pé ah, ṣé àpẹ bàbá wo eléyìí mọ̀jà waste credit wa mọ̀jà dá àwọn ẹni ẹlẹ́ni láàmú láì ṣe pé ẹnìkankan sọ fún wa kì í sọ̀rọ̀ à ń pẹ́ ẹnìkankan ká máa gbé lọ gbangba ni àwa ti gbé wá sí gbangba báyìí o a ti gbé wá sí gbangba wá bẹ̀yìn abiyamọ o a gbé wá sí gbangba wá bẹ̀yìn ọ̀jọ̀gbọ́n o àyọ̀bámi dáramọ́lá akẹ́pàdé ń jama ní ọ̀rọ̀ rẹ o bàbá wa òkèlọ́lá káyọ̀dé ń jama ní ọ̀rọ̀ rẹ o kí ni kí arábìnrin yìí ó ṣe ọlọ́dún tó ń parí lọ pé ládùúgbò àwọn bó ń rin báwọn èèyàn ṣe ń ṣí tán kálukú à ń kọ́ lọ lé wa pé orí ìwọ̀n adìde jàn yín pé ah báwọn mi ò tún wá dágbére fáwọn náà pé ah, wọ́n mi lágbájá ẹ̀tọ́rẹ́ ẹ̀yìn èso bá àbá sọ fún gbogbo èèyàn bíi tiyín kọ́ ẹ bá wa sọ fún dáàdi wa ẹ̀yìn ọkọ òun olóhùn ah, òun ó dùn òun ó wọn yẹn yọ ńgbà wọn bá lọ tán lòun ó bẹ̀rẹ̀ ẹkún táwọn yìí. ọ̀rọ̀ rí ẹ̀yin abiyamọ ẹ bá wa dá sí i. ojú òkúta ẹ máa ń dá sétò omúlérò náà ni. Zero zero Zero zero eight eight three three two two ten ten fifty nine. seven seven seven seven fifty nine. nílẹ̀ òkèèrè plus two three four eight zero nine two two two ten fifty nine ọkàn yín o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọkàn yín o ẹ̀yin abiyamọ ẹ tún bẹ́ẹ̀ ní ìtòlé rẹ o ilé tiwa náà ò ní dàrú o. ilé ti dúró látọdún kẹtàdínlógún díákọlọ ọkànpẹkẹ ìyá díákọlọ ọkànpẹkọ ìyá àbí àwọn òbí ẹ iná sì ń gbé èdè sí i o hello hello hello hello hello ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o. hello. hello. ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ a kú ojúmọ́ o. ẹ kú ètò. ètò rẹ o. orí ń kọ́ o. àlàáfíà lórí wa o. ìyá àtọ̀nà wò mí dàrú o. àmì o yẹyẹ mú lérò kọ́ yìí. èmi náà ni o. ẹ ṣeun ọwọ́ ẹ̀rọ ló bá dé. èyí tẹ́ mú wá láàárọ̀ yìí in fact hmm. ǹjẹ́ mo rí kí mo ti kọ́kọ́ fẹ́ dá sí i. Hmm. ṣùgbọ́n nǹkan tí màá gba obìnrin yẹn níyànjú ni pé àtẹ̀mí mẹ́rin kò nà. Hmm kó dẹ̀ kún fàdúrà ó máa yẹ pé ó ní tọkọ rí tí òun ò rí lọ́kọ ṣe ni pé kó má jẹ́ káwọn kó lọ torí kò sẹ́ni tí ó máa ṣiṣẹ́ tó tó yẹn tó máa fi gbogbo ògùn ojú ẹ̀ tó máa fi kọ́ ilé tó máa fi túnṣe tó máa fi ṣe gbogbo ẹ̀ tí kò ní fẹ́ kẹ́ni òun gbé bẹ̀ hmm. táwa jẹ́ pé lé àwọn òbí òun òun á wá máa gbé títí fún eighteen years òun hmm. láti ṣe wípé ó ní nǹkan kan tó wà ní ní abẹ́lẹ̀ hmm. tí ọkọ yẹn bínú tó ń jà ṣùgbọ́n gbogbo nǹkan láyè kò sí nǹkan tí sùúrù àtàdúrà ṣe tì hmm. mo mọ̀ pé ó ń gbàdúrà láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kó túbọ̀ fi sùúrù kún sùúrù ẹ̀ torí hmm. nígbà tó ti ń dogun pé tó bá fẹjọ́ mi sun èèyàn kan ó ní tó wà ń bẹ̀ ṣùgbọ́n kó máa méṣọ̀ wípé ó ń lọ sí àyíká alé yẹn kó dẹ̀ máa bá ọlọ́run sọ̀rọ̀ ń bẹ̀ kó má yẹ pé ọkọ fẹ́ gbéyàwó mi síbẹ̀ lọ́gbọ́n tó ń dá kó máa make sure wípé ó ní contact pẹ̀lú àwọn ará àdúgbò yẹn pé wọ́n ń ṣọ́ ilé yẹn kó máa yẹ pé ẹlòmíín lọ ó fẹ́ gbẹ́ lòmíín síbẹ̀ ní nǹkan tó ń ṣe kí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ agídí rárá ah. kì í ṣọ̀rọ̀ agídí rárá ó ti bímọ fọkùnrin yẹn tó bá dẹ̀ ní pé kò ń fa agídí kó ló ti ní kó má mú píìnì kankan lọ síbẹ̀ ṣe mọ̀ pé yẹn ti ó ti pẹnu sọ ah. ṣùgbọ́n mo tún wá fẹ́ béèrè béèrè kan kọ́ ṣé ní ilé tó ń gbé yẹn ṣó wà comfortable fún wọn ṣé ìṣe pé bóyá wọn ṣé ìyàwó ń ṣé wọn gbógun tì í ṣé kò kí ṣe ṣé ìyàwó ò ní wàhálà pẹ̀lú àwọn òbí ọkọ tó ṣẹ́kù ṣé pé wọn kó tí ò bá ti ní wàhálà pẹ̀lú ẹ̀ ká máa wo nǹkan tó ṣẹlẹ̀ àtẹ̀yìn máa náà òtò àmì nàmọ́ rìn àbá àwọn ṣe máa ń sọ ó yóò fẹ́ dúró kí àwọn fi rebi àgbáyé káwọn tó lọ ni i don't know ṣùgbọ́n nǹkan tí màá sọ ni pé ọ̀rọ̀ ẹ̀ pakasọ sùúrù ni kó fi kún ah. kó dẹ̀ máa gbàdúrà kó dẹ̀ pé bóyá ó mójú ẹ̀ kúrò ń tó bá ní owó tó lọ́n bá bless ẹ̀ personally kó ra ilẹ̀ títí ẹ̀ kó máa kọ́ tó lọ́n bá bless ẹ̀ personally kó ra títí ẹ̀ kó máa kọ́ kó gbé ọkàn ẹ̀ kúrò nílé tóun àtọkọ́jọ ṣe yẹn kó máa pray. ẹ yẹyẹ múlẹ́rọ bó bá wá ṣe ń tẹ́ ẹ yẹn kápọ́ lọ́n bá tẹ bùkún ṣé yóò wá fọkọ́ bẹ́ẹ̀ náà yóò dà kó lọ lé tara rẹ̀ ni. ṣàǹgbé kínní yàtọ̀ sí kínní ìkínní wa ó yàtọ̀ sí kínní ìkínní ni. nígbà bá lóun ò kúrò níbi tó wà tó bá ní titi ẹ̀ ó lè lọ ìdọ́kọ̀ ò láṣẹ lórí ẹ̀ nígbà tó ti jọ ṣé tó yí pọ́kọ ni ò sún tóun bá sún kò sí nǹkan tó burú tó bá ní titi ẹ̀. wọ́n mọ̀ mọ̀ nù sọ mọ̀ nù. ẹ jẹ́ sọ òun ló lọ́kọ babalọba gbogbo ayé ni o ṣáwọn hmm. ọkùnrin téèyàn ń wò yìí ọlọ́ni kò ṣàánú fún àwọn hmm, hmm, ọmọ èèyàn lọ́kọ èèyàn ní ìsọmẹ́rẹ́yìn kéèsì so tó bá ti di kéèsì báyìí o orí ara ẹ̀ ní kó tó bá ní agbára tó bá lówó kó máa ṣe tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tó lọ́n ah. bá dẹ̀ kí ni ọkọ yọ tó bá yá tó bá kó lọ ilé ìtọ́jọ ṣe á pe ọkọ wá fìyẹn rẹ́ǹtì ọtí ni ọkọ bá ti yọ tó bá ti lóhùn fẹ́ kúrò lójú kan náà yóò sì máa kó lọ bí tara tiẹ̀. a kó lọ síbẹ̀ ah. nǹkan tó mi lè sọ yẹn kó dẹ̀ fàdúrà ti àwọn ọmọ ẹ̀ kó dẹ̀ fàdúrà ti ọ̀rọ̀ ara ẹ̀ náà kó dẹ̀ fi sùúrù kó kó má wulẹ̀ bá sọ ẹ̀yìn tèmọ́ kó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pé òun ò rántí pé àwọn kọ́lé síbi kọ̀kọ̀ kó máa méṣọ̀ wípé àyíká ilé yẹn ó lọ ń wo ilé yẹn kó máa lọ ṣe pọkọ ń gbé ẹlòmíì síbẹ̀ hmm. bọ̀ tó bá ní owó kó wá kékeré kan tó lè kọ́ hmm. tó lè gbé fúnra rẹ̀ tó lè gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó bá dọjọ́ iwájú tó wáyé pé kò fẹ́ gbélé family house yẹn ó ṣe nǹkan tèmi lè sọ tí mo ojú yóò tí mo fi wò láàárọ̀ ìyẹn torí nǹkan ẹ̀mọ́ tí mo ti kọ́kọ́ fẹ́ <laughs> bẹ̀rẹ̀ ọ̀pọ̀ mo yà pé ọlọ́run á gbọ́n mọ ọpọlọ agbọn ọmọbìnrin yẹn ẹ ṣe ẹkú ètò ẹ bá wa kí orí o àyẹ̀wò onídìbàjẹ mm-hmm. hello hello hello ètò rẹ ẹ káàárọ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà. Eh. hello hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ojú máa yọ̀ rẹ o. ẹ kú ètò. ètò ní orúkọ yín bọ̀lẹ́ tí ń dá sí o. aya àsápè ni o àsápè tilẹ̀ wò. aya àsápè tilẹ̀ wo. tilẹ̀ wo lódò ọba. bẹ́ẹ̀ni. ọmọ atẹnigbọrẹ. mo dúpẹ́ ẹ ṣé. ẹ ṣeun. ọ̀rọ̀ tèmi sí arábìnrin yẹn. yes ma. ó fẹ́ fara pẹ́ bí èyí mo lè sọ. ok. kó gbójú rẹ̀ àtọkàn rẹ̀ kúrò ńbẹ̀. ok. ìbílí yẹn. ok. torí wọ́n ní tọ́rọ bá rí tẹ́ bá bí ọ́ lè rọ̀ kó sósì ọ́ rí tọ́ bá sí ọ́ rí sọ pé sí ọ́ rí. Hmm. irú ẹ̀ ṣe ọ̀rẹ́ mi kan rí wọ́n ti parí ilé tán náà ni gbogbo àwọn fámìlì wù sí ọkọ lòun ò ti tán òun ò kó lọ òun ò kó lọ títí títí ìgbà tó yá níjọ́ kan ni wọ́n pe ìyàwó wípé ọkọ rẹ̀ ó ti mú obìnrin kan sínú ilé wọ́n jọ wà nínú ilé báyìí. inú ilé ti bo inú ilé ti bo mà. ilé tó kọ́kọ́. ilé tí wọ́n ẹjẹ́ akó lọ tóníkè ìyá tóníkè ìyá. tóníkè ìyá kéèyà ah. máa débẹ̀ ó kó obìnrin bẹ̀ obìnrin yẹn ti lóyún wọ́n já rẹ́kẹrẹkẹ ọkọ sábẹ ìyàwó èyí ò ti lé ọ̀tá ni ọmọ àlọ́ lé ìyàwó ò tí ì kó lọ́bẹ̀ o ìgbà tí wọn délé tọ́tọ́ bẹ́ẹ̀ ìyàwó tán gbogbo tí ìyàwó abẹ́kọ̀ wọn ti fún ìyàwó ti fún ìgbà àwọn kòkòrò àsásùn nígbà délé rẹ́ǹtì tán tí ìyàwó ti ń fẹ́ tó ti lọlé ara rẹ̀ tán ibẹ̀ ìlú ti yarí fún yàrá wípé ohun tó ti rí òun ti rí inú tí ọba ti wọ̀ fún kọ́ máa kó lọ ní bàbá rẹ̀ lọ́ba tán. at the end ìyàwó lọ́kọ́kọ́ kó lọ nú ilé tó mú yàrá tó wù ah. kó tó di pé wàá lọ mú yàrá lè lọ. Ah. so ojú méjì náà lèmi náà fi wò áìdá kó ṣe yí pé ìyàwó ọkọ ó ti fẹ́ yàwó kan síbi kan ó sì ń sọ fún ìyàwó yẹn wípé ilé tó ń gbé ilé àwọn òbí òun ò lè mú ìyàwó kejì lọ ọbẹ̀ kò tí ì sáyè fáwọn hmm. bóyá wọ́n ti ń pa fún yẹn nù torí ń tọkọ ti ń sọnù ńgbà tó yá pèpè tí ọ̀já wọn ti kó lọ nìyẹn torí pé òun fẹ́ já ọmọbìnrin òun lẹ̀ ṣùgbọ́n kò sí í já lẹ̀ mọ́ kí wàá ní kí ni kárábìnrin ṣe ìyá wa. èyí tí wàá ṣe náà ni pé kó gbójú àtọkàn rẹ̀ kúrò ńbẹ̀ bí èyí múlẹ́rù ti sọ kó sì máa lọ dọdẹ ilé yẹn hmm. bóyá nǹkan kan tó wá ń bẹ́ǹdì rẹ̀ pé kọ́ má kó lọ torí a tún ti rẹ́ni tó fagídí kó lọ bẹ́ẹ̀ náà ìgbà tán ẹ débẹ̀ lẹ́yìn ọdún kan ni wàhálà dé tọkọ fọ́ lójú. Hmm. ọkọ ìfìyàrí náà kó wọn kó lọ ìyàwó náà lọ yarí pé ìbàdí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ hmm. àmọ́ ti tó ti wá torí náà ó sì gbọ́kàn rẹ̀ kó lẹ ọmọ ìjẹ́ yẹn ó da pàṣẹ́ńtì sí wọn la. ó dà kò burú. gbogbo ibi téèyàn bá dé ọlọ́run mú yàn débẹ̀. àtọ ah, ẹ ṣe wa láti wo àmín. mo lè ro fresh one zero five point nine challenge nílùú ìbàdàn láwa yìí ọ̀rọ̀ rẹ o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ shalom o mandela láti jerusalem ṣàlàáfíà lẹ́wà ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ dá sí o. ó wù mí tèmi mi ò kọ́kùnrin yẹn níyàwó mi kò fi fi wọn àti ìyá ìyẹn lọ́jọ́ ilé ọ̀gá tó pa wọ́n pọ̀ kó bèrè ẹ̀rọ àní ìṣèlú ìyá ìyẹn dàgbà yóò dàdúgbò dáadáa o mo ti dìbò àti ìṣe nǹkan tó wá ṣe láàrin àti ìṣèlú kó má fi kó ní ìṣèlú. níwòye tiyín ẹ̀yin ò rí bíi pé màá yẹn níyàwó síbò mi ṣùgbọ́n ẹ rí bíi pé màá yẹn àti ìyá ẹ̀ wọ́n jọ wà ní àkọ́ọ̀dù kan àbí òun àti ìyá ìyàwó alákọ̀ọ́dù kejì ìyá ìyàwó dàgbà yóò dàrú ìyàwó àlọ́ dàgbà rìkọ́dà ẹ̀ tó sì lè kúrò lórí. ẹ wàá mọ iye ọdún tí ìyá kọ bóyá ìyá kọ two hundred years bóyá ìyá ṣẹ̀ṣẹ̀ bóyá ìyá ṣẹ̀ṣẹ̀ pé seventy ni. yóò dùn sùúrù ní gbàgbọ́ wa níyàwó mi ni fún seventy ò kí yẹ àti bíyàwó yẹn lọ sí síbẹ̀ yẹn òun àti ìyá yẹn lọ́jọ́ wà lórí àkókò lágbára kó ní sùúrù ìyá yẹn dàgbà. kọ́sà ní sùúrù ni o pé ìyá ó gbó ìyá ó tọ̀ lọ́dún kan ọ̀gá ọ̀dà ẹ̀jẹ̀ àgbọ̀tẹ̀lú ní àdúpẹ́ o àdúpẹ́ gan ni. bí àbákọ yìí a two hundred tí àdá ṣẹ̀ṣẹ̀ bóyá seventy àbí eighty ọ̀rọ̀ ọ̀gbẹ́nu tán bí hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ma yes ma orúkọ yín bọ̀lẹ̀ tí ń dá sẹ́tẹ̀ mi lóko yes. ọ̀ka ah, ẹ̀ ẹ tún o. fresh one zero oh five point orin challenge nílùú ìbàdàn ètò múlẹ́rọ́ ni. hello. àmọ́ mi jí ìwà ẹ̀ka àárọ̀ mà. àǹtí fún mi ọmọ tó mẹ́ta ẹ̀ka <laughs> ọjọ́ kan pẹ̀lú owó tí ń tra ìdí ẹ̀mẹ́wàá láàárọ̀ yìí kó tó ah. tó jẹ̀gà wọlé. <laughs> ẹ má bínú ojú òpó ni. ẹ̀kọ́ iṣẹ́ ń bọ̀lẹ̀ forí yín sí. orí mi wà lálàáfíà ń bẹ́ ń bí mọ̀ wáyé ẹ̀kan rí ni. ẹ bá mo rí mo rí pé owó wà lọ́rùn yín. <laughs> orí wa ẹ ṣe ẹ kú iṣẹ́ náà. yes ma. ẹ nǹkan tẹ̀mí fẹ́ sọ fárábìnrin yẹn àkọ́kọ́ ẹ̀mí òròpó yẹ kó lọ kó lọ kọ́lé mi ò torí tó bá kọ́lé mi náà kó má jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ títà àkọ́kọ́ ló máa ṣẹlẹ̀ èmi fẹ́ sọ̀pọ̀tì pé kó rọra gbọ́kàn kúrò bẹ́ẹ̀ kó ní sùúrù tó bá pọ́síbù mi ìmọ̀rú ilé tí wọ́n kọ́ bóyá kó sọ fọ́kọ ẹ̀ pé ìgbà táwọn òdẹ lè lọ táwọn kò lọ ń roko nínú ilé ìṣe káwọn wá èèyàn gbà síbẹ̀ tó máa gbé ń bẹ̀ at wọ́n lé èèyàn nílé ń fẹ́. Hmm bóyá kó mọ̀ọ́mọ̀ jù sí i pé bóyá á tẹ̀lé fi yẹn mọ̀ pé bóyá a nǹkan kan tí ọkọ òun ò fẹ́ káwọn lọ forí kó ń bẹ̀ ni hmm. ò ṣe fẹ́ káwọn lọ síbẹ̀ because àmọ́ reason tó ṣe ni wọn lè lọ so bóyá kójú yẹn ti pé ok ìgbà tó dẹ̀ ní àlè lọ ta dẹ̀ ti kọ́lé sílẹ̀ tó jówó la fi kọ́lé sílẹ̀ ta dẹ̀ tún roko tá à ń roko ṣé ká wá àwọn èèyàn gbà síbẹ̀ tó máa gbé ń bẹ̀ yẹn á máa mówó wọlé hmm. kó rọra gbọ́kàn ẹ̀ kúrò ń bẹ̀ Hmm. ọlọ́run ṣàánú títí kó máa fi síwájú ọlọ́run títí tí ọlọ́run máa fi ṣàánú fún tó bá ní kóun tó lọ wá owó kóun tó kọ́lé the same thing tó ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀ àwọn ọkùnrin míì bẹ̀ wà tó jẹ́ pé agídí ọkàn wọn ti pọ̀ jù hmm. wọn adẹ́tẹ̀ ni wọ́n wọn lè fún wàrà wọn dẹ̀ rẹ́dí àti dá wàrà ni so tó bá ní kóun lọ tún máa lébò pé kóun tún lọ kọ́lé míì tọmọkùnrin yẹn bá ní wọn bí da mú fàánì pé eléyìí táwọn jọ kọ́kọ́ gan òun ló lè lọ síbẹ̀ ó ṣe wá lọ òun lo ẹ́gò fóun láti fi lọ kọ́lé mi kí ló fẹ́ ṣe sí i hmm. èmi bá rọ̀ ọ́ pé kó pe ọkọ yẹn kó bẹ̀ kó rọ̀ pé ó kè é kó tẹ̀gẹ̀ sí mo ní pé kó sọ pé ẹjẹ́ àfẹ́ kan fi rẹ́ǹtì kọ́ mọ́ wà bẹ́ẹ̀ pé èèyàn nílé ètò àti lọ ń ro at least bó tiẹ̀ dẹ̀ jọ̀wọ́ tó fi máa àwọn tó wà ń bẹ̀ wọ́n á máa tọ́jú bẹ̀ èèyàn nílé dẹ̀ ń wá ilé yẹn á máa mọ̀ pé èèyàn ń gbé nínú òun hmm. òun ti gbà láti dúró síbí hmm. ọlọ́run á bá tọ́jú àwọn ọmọ ẹ̀ torí obìnrin torí ọmọ lèèyàn ṣe ń jẹ̀yà ara ìyà tó yẹ kó jẹ́ ń yọ ọkọ náà lè mí rò pé oúnjẹ yẹn tó níbi jẹ́ mọ orúkọ tá máa pè é but kó pè é kó sọ fún un pé ilé ta ti tìpa látọjọ́ yìí ṣe ká wá àyàn rẹ̀ nǹkan ọmọkọ rẹ̀ ń tiẹ̀ kálẹ̀ tiẹ̀ out Mm. káwọn èèyàn máa gbé bẹ̀ tó mm. tán bá ń gbé bẹ̀ à máa gbowó wa wọnú ilé mm. títí tí ìgbà tẹ máa fi rò pé a máa múfù lọ Hmm. ẹ̀hẹ́ kó tó di pa máa mú òfin lọ ìgbà tẹ́ bá dẹ̀ ti rẹ́dì ẹnu ká fún wọn ní quick notice pé a ti fẹ́ lo ilé wa ni so kó tún gbọ́ nǹkan tí ìyẹn máa sọ adẹ̀gbàdúrà pé ọlọ́run á bá wa kó sí ọkọ yẹn nínú àmọ́ nǹkan tó rí òun ló mọ nǹkan tó rí so èmi rò pé nǹkan tèmi rí sí nìyẹn máa ẹ ṣe máa bá mi kórè ní dáadáa ẹni ẹni lọ gbé mi tẹ̀lé báyìí nà. ẹ ṣe àdúpẹ́ máa ọ̀làgbàrà ọ̀rọ̀ ìdílé hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ yí rédíò yín yẹn sílẹ̀ tàbí kẹ́ ẹ sún sẹ́yìn díẹ̀. a kú ojúmọ́ mà. ojúmọ́ ayọ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà. ẹ rà mà. yes sà. a kú ètò. ètò rí orúkọ yín o. orúkọ mi ni ọbátúndé bámidélé láti ẹ̀yìn girama. Ah, ó yẹ ẹ dá sí. ọlọ́run níjó bàjẹ́. àmín. tẹ rí méjì ló pín sí. yes sà. ọlọ́run mọ̀jẹ̀ ká dáàmú ilé ayé ẹ ń tó ṣerú nǹkan yẹn náà hmm. bí ó wù yóò wù àmọ́ ó tó pilẹ̀ nǹkan yẹn láti kó láti gbé nǹkan yẹn ṣe tọ́lọ́n dẹ́nà lọ́wọ́ láti ṣàṣeyọrí ẹ̀ bẹ́ẹ̀ tí ò bá jẹ́ bóyá ó ní nǹkan kan nú ó yẹ kó ti kó lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tó pè tán ní ìsìn sọ hmm. kí obìnrin yẹn kó lo ọgbọ́n kó gba ọgbọ́n ọlọ́run hmm. kó pe ọkọ ẹ̀ jókòó pé nǹkan báyìí báyìí báyìí o èyí tá a fi tì bẹ̀yẹ pa ẹ ká fi gbèsè báyìí so tó bá ṣe ọlọ́run lè ní pé kó ṣe kí ni kó gbọ́ sí lẹ́nu kan gbà yàn sí tó bá dẹ̀ yá tọ́lọ́ bá forí ọ̀fẹ́ kódà ìfò fún wa pé àwọn ṣiṣẹ́ kan fún ni pé ẹ má ti kó lọ bí báyìí o ẹ má ti ṣe báyìí o ìgbà tó bá yá bóyá orí ọ̀fẹ́ ọlọ́run ṣe kí ni yóò lè fi àyè sílẹ̀ fún láti kó lọ kó má fìjà kó má fìjà pẹ́ẹ́ta hmm. kó má fi ìbínú sọ kó hmm. gbé kalẹ̀ pẹ̀lú ọgbọ́n ọlọ́run kò sì mọ̀ pé ọlọ́run bàdá sí ọlọ́run bàdá sí. àmín àmín ọlọ́run náà gbọ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí lẹ́yìn. a lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. ẹ bá mi dá sí. a sì kà torí ẹ̀rọ ìléwọ́ ṣùgbọ́n ẹgbẹ́ àgbà ìpè díẹ̀ ọ̀lọ́ ọgbọ́n kan ni mo fẹ́ bí ènìyàn International Brothers ẹ bá mi dá sí hello. hello ẹ káàárọ̀. ẹ o. ọmọ rúgudu. èmi mà rè é. ọ̀rọ̀ dowó. <laughs> àdúpẹ́. ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó jẹ. àdúpẹ́. mama jp. ó ga jù. ìyàwó ọ̀rẹ́ mi á fà náà. mo wà ok honestly. ojú ọ. <laughs> honestly ah, ah ṣé èèyàn tó ẹni abá lójú àjò gbó ojú àgbo ijó èèyàn tó máa bẹ̀rẹ̀ sára ni àbí òle mo ń kó ẹ̀jẹ̀ rẹ́ṣì rọ̀ṣì. kẹ́yìn àmọ́ kóyàwó ọ̀rẹ́ ẹ̀jẹ̀ sẹ́rí pé kọjá ìrun orí kẹ̀kẹ́. mo ń gbádùn ah sorry mo fẹ́ sọ pé mo ń gbádùn ẹ̀. <laughs> jórí ọgbà ọmú <laughs> jórí ọgbà ọmú Gbénga Balógun ó yá ẹ sí i. ẹ kú ètò. ètò rẹ o. ẹ ẹ ibi tọrọ dé dúró yìí mhm. ẹ dábàá wò dáadáa ṣé ó yẹ kí ọkùnrin kó fowó ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ kó kọ́lé kan kọ́lé kan wá tilẹ̀kùn lé yẹn pa ó máa ní nǹkan kan tó wà nídìí ọ̀rọ̀ yẹn hmm. gẹ́gẹ́ bí Mandela ṣe sọ àdéhùn lè wà láàrin ìyá ọkùnrin yẹn hmm. ṣùgbọ́n àdéhùn káàdéhùn sì bá a tẹ̀ wá wà àdúrà náà ló máa gbà ṣùgbọ́n tá a bá ní kó dúró dijọ́ tí ìyá máa kú hmm. kò sẹ́ni tó mọ ní tí kò sẹ́ni tó ilẹ̀ ọ̀la máa mọ́ bà kọ́lọ́n jẹ́ gbogbo wa kó gùn ni. so èyí tí àǹtí fún mi tí wọ́n sọ hmm. láti gásùà hmm. so yà kí wọ́n lọ fi ilé yẹn rẹ̀ ẹni kó sọ pé ilé yìí o ó dé ẹ o ti ní àkó lọ kí ló dára máa tilẹ̀kùn mọ́lé káàtì ẹ̀fín rẹ́ǹtì fẹ́yàn kan ìtọrọ kọ́bọ̀ tó ilé yẹn dẹ̀ ní jẹ́ mọ̀ pé ọwọ́ ló ń tó lé ṣe ìmọ̀ hmm. táwọn èèyàn bá ń gbénu ilé yẹn hmm. ilé yẹn náà máa yìn fún ṣe ṣùgbọ́n láì gbé yẹn kó má di pígbà tí wọ́n bá fẹ́ gbé bẹ̀ ní gbogbo ẹ̀ kàn máa lọ di gbò ṣẹmọ́rú hmm. kọ́ bẹ́yẹn ẹni kó lọ fi ilé yẹn ẹni kó lọ fi ilé rẹ́ǹtì tán tiẹ̀ máa mú kí nǹkan kan máa tibẹ̀ jáde èwo làbùrọ̀ tó kọ́lé sílẹ̀ kan tó lọ́ máa fowó san oko ìdí ẹ̀ ní oṣooṣù àbí lóṣù eh, mẹ́ta mẹ́ta eh, ẹ eh, so ẹni kò lọ filé rent. kò kọ́rọ̀ ìyàwó ọ̀láṣẹ láti lọ filé rent wọ́n ní kó mú wá bí àmọ̀ràn kó pọkọ jókòó kó wá. ẹ kó wá bí àmọ̀ràn ẹ náà ni pé káwọn lọ fi rent káwọn lọ torí tó bá jẹ́ pé tẹ̀mọ̀ tàbá ń wò pé bóyá oníyàwó mi ti bó mi mm. yóò ti mú ìyàwó yẹn lọ bẹ̀ látijọ́ yìí. wọ́n sọ bẹ́ẹ̀. so ẹ̀ ẹ̀ so kò a mọ̀ pé ọlọ́run nìkan ló mọ ipò olúkálukú o ní ìsìn tó ń dáhùn náà láwọn tí ò lè sọ síta ìyẹn ọkùnrin yẹn mm-hmm. ó lè jẹ́ pé ó lè jẹ́ obìnrin yẹn gan ló ń protect pé eh. obìnrin yẹn gan ló ń protect bẹ́ẹ̀ ni eh. tí ò ní lè sọ bóyá ìyá ẹ̀ bá ti sọ fún un pé ṣé ìyá ìyàwó ẹ̀ ló ní kó kúrò lọ́dọ̀ mi mm. yóò rí kò dẹ̀ fẹ́ kíyàwó òun ó rí mm. ẹni kó máa gbàdúrà so that àmọ̀ràn tó bá fẹ́ lọ fún ọkọ ẹ̀ kọ́lọ́run jí ó gbọ́ tọ́ kọ́lọ́run jí ó gbọ́ sófò náà kó mọ̀ láwọn ń kó lọlé ẹja filé ẹjẹ ká fi lọ rẹ́ǹtì fẹ́ lómi. ó dà sá ìyàwó ọ̀rẹ́ mi. ǹlẹ́ o ọ̀rẹ́ ọkọ mi. mo ń rọ ẹ jẹ indomie lọmọ. ọ wí lójú orí ọ kúkú lè wí lójú ẹ ẹyin rẹ náà ó ti mọ̀ pé òsì mi. ẹrù kí babalógun òsì tí mi ò lè sọ. mo ti gbọ́ ẹ̀ bàrà yín bẹ́ẹ̀. àá pàdé. <laughs> n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan madam tọ́lọ̀rọ̀ náà wọ́n wọ́n wò mí lórí fóònù mi báyìí léyìí pé wọ́n send sticker pé gbogbo ẹ̀ làwọn ń gbọ́ o lórí WhatsApp. yá gbà pé kan sí ká ṣe lọ́wọ́. ẹ lo ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sáà. Eh, láti èkó ni mo ti ń sọ̀rọ̀. láti èkó lagos. bẹ́ẹ̀ ni ní bá dòrè lájà. yẹsà ó yẹ ẹ dá sí. Eh, mo gbádùn ètò tẹ́ ń sọ ọlọ́ọ̀bá láàánú yóò tún mú tẹ̀síwájú. àmín. Eh, ní àkọ́kọ́ orúkọ mi ni igi àánú. ìdà àánú. igi àánú igi àánú. igi àánú. bẹ́ẹ̀ ni. ó dá sà. ṣe rí ohun tí àwọn bàbá wa àtìyá wa ti sọ látàárọ̀ mm. ọ̀rọ̀ ni o. Mm. ọ̀rọ̀ níṣẹ́ wá rí tó wà ń bẹ̀ ni pé tá a bá tún fojú kan wò ṣé kò ní arákùnrin yẹn kò ní bí ó ti tójú bọ̀ lọ yàtọ̀ fún bóyá ìyá ìyá tá à ń sọ̀rọ̀ nípa èyí bóyá arákùnrin gan tójú bọ̀ bì kan lọ hmm. tó jẹ́ pé wọ́n gbé sí condition hmm. so ìdàkejì dẹ̀ tún ni wípé arábìnrin tí tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ìrìn àjò yìí báwo ló ṣe rí arábìnrin gan fúnra rẹ̀ ǹjẹ́ ṣé ó ti níbi gan táwọn gan ti rìnrìn àjò dé láti jẹ́ pé kí wọ́n béèrè sí nǹkan yìí torí pé èèyàn ò lè jókòó sójú kan náà kó kàn máa gbàdúrà kó sọ pé bẹ́ẹ̀ àdúrà máa gbà. so pé bẹ́ẹ̀ èèyàn bá ń gbàdúrà èèyàn gbọ́dọ̀ fi ẹsẹ̀ kó rìn mm. ni. ọ̀dà tó bá jẹ́ pé wọ́n ti gbàdúrà àbí wọn ò gbàdúrà ẹ̀jẹ̀ ìmọ̀ràn wo máa fún wọn. ìmọ̀ràn tí ni pé bàbá sọ̀rọ̀ kankan nìsín so kí wọ́n tọ arákùnrin wọn lọ kí wọ́n dẹ̀ fún un pé ọ̀dà o ìgbà tí ọ̀rọ̀ ti rí báyìí ká má máa wéèsì owó lọ́rin oṣù mẹ́ta mẹ́ta tá a fi lọ sanko rẹ̀ ẹ ṣe jẹ́ àfilé rẹ́ǹtì. ẹ jẹ́ ká fi lé rẹ́ǹtì so tí ọkọ náà bá láàánú jẹ́ kí ó gbà sí lẹ́nu so tó bá ti gbà sí lẹ́nu oògùn yẹn tún sẹ́pẹ́rẹ́ díẹ̀. so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe àdúpẹ́ sáà iléeṣẹ́ yóò ní jóná o. àmì ò àti tẹ̀yìn náà. lórúkọ jésù. àáka àtẹ̀jíṣẹ́ báyìí. àtẹ̀jíṣẹ́ arákùnrin adẹ́rójú adéfisáyọ̀ kan wọlé láti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n wí pé kí arábìnrin yẹn ó kún fún àdúrà dáadáa ni wọ́n ní nǹkan kan ń bẹ lẹ́yìn rẹ̀ nǹkan kan ń bẹ lẹ́yìn rẹ̀. àtẹ̀jíṣẹ́ eléyìí wá látọ̀dọ̀ ìyá adélákin comfort wọ́n pé láti ìpínlẹ̀ ògùn wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ràn ìmọ̀ràn táwọn èèyàn gbà pé kí ó pe ọkọ rẹ̀ jókòó kí wọ́n fi lé rẹ́ǹtì wọ́n ní kó nà sọ́kọ ẹ̀ ná tọkọ rẹ̀ ọ̀bá wá gbà wọ́n pé ní òtò tó mọ̀ tí ó ṣe. àtẹ̀jíṣẹ́ ilé ìwọlé wọ́n pe ẹni tí ọlọ́run mọ̀ látilẹ̀ ìbàdàn níbí wọ́n ní ìranù gbà ni ọkùnrin yẹn ń dánwò pé níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń sáré kóró wó ralẹ̀ kó sì kọ́ ilé kó kúrò ní ilé mọ̀lẹ́bí tóun wá kọ̀ láti ọdún kẹtàdínlógún wọ́n ní oníranù gbáà ni. àtẹ̀jíṣẹ́ lẹ́yìn náà wọlé láti ọ̀dọ̀ ìyá ìyá làbákẹ́ ìyá làbákẹ́ rísíkátù làbákẹ́ wọ́n pe ìyá làbákẹ́ rìsíkátù wọ́n pe ní tàwọn o kò sí n tó burú nínú kí wọn ó kó lọ sínú ilé wọn ṣùgbọ́n tárákùnrin yẹn ò ṣe gbà wọ́n ní kí arábìnrin yẹn kó máa kó lọ ń tiẹ̀. oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ. káàárọ̀ ẹ̀kú ètò orí àtọrùn wọ́n ní àwọn ni Olúṣèyí Ògúnrìndé wọ́n ní sáárí ọ̀rọ̀ yìí wọ́n ní inú àwọn dùn fún ẹ má pè sójú òpó yìí ẹ má pè sójú òpó tí a fi ń ka àtẹ̀jíṣẹ́ ká lè ráàyè fi jẹ iṣẹ́ yẹn dáadáa àtẹ̀jíṣẹ́ nìkan lẹ́ẹ̀ fi ṣọwọ́ síbẹ̀ ojú òpó ti kà ní Fresh FM lẹ́lẹ́ pè tààràtààrà. ẹni ní yèyé ẹ̀kú ètò orí ńkọ́ àlàáfíà lórí wà wọ́n ní ó yẹ kí ó pe ìyàwó ẹ̀ kó ṣe àlàyé fún ni ìdí tó fi di pé wọ́n kọ́ ilé odògùn láti kó lọ wọ́n ní àìsọ nǹkan kan fún ìyàwó ló fi ju ìyàwó sínú òkùnkùn. ẹ̀bọ́lẹ̀ fi kọ àtẹ̀jíṣẹ́ yín ẹni láti àgọ́ òwòye aláàjì tó yẹ akínyẹ akínyẹlé mi rí àtẹ̀jíṣẹ́ yín ká o ó ti gé ó ti gé lójú ọ̀nà. àtẹ̀jíṣẹ́ lè wọlé láti ọ̀dọ̀ Fọláṣadé Adéòní gbàgbé wọ́n pe nítàwọn ò láti Ìdó ní ìlú Ìbàdàn wọ́n ní kí arábìnrin ó túbọ̀ kún fún àdúrà ni wọ́n ní gẹ́gẹ́ bí ẹnìkan dẹ̀ ṣe sọ wípé kó wá owó kó máa tó dọ́gbọ́n kan lábẹ́nú lábẹ́nú wọ́n ní ńgbà tó bá yá kó tó di pé ti bí ó parí ilé kejì yóò parí tó jẹ́ tara rẹ̀ wọ́n ní inú ọkọ lè ti yọ wọ́n ní nǹkan ẹni èsì ìdùn di méjì kí inú bí ni. mo dùn àtẹ̀jíṣẹ́ ń wọlé àwọn èèyàn wà lójú òpó iná ẹ má jẹ́ àdá wọn lágara ẹ jẹ́ àtúngbà ìpè díẹ̀ sí fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn. hello. hello. ẹ káàárọ̀ ẹ kì í ṣe ẹ kú ètò. làwọn kazeem olóhùn obìnrin ni. làwọn kazeem olóhùn obìnrin ni láti ń gbò. ọyá mo gbọ́ yín. mo kí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti ń sọ sọ́rọ̀ yìí. Hmm. ẹ kó kó lọ ní kó lọ kọ́lé mi ní ẹ̀wọ̀n kú ètò àmọ́ nǹkan kankan máa ń wà tíyàn máa ń fi pamọ́ tí ò lè fẹ́ kó páyàwó àtọmọ lára o. ok. ọ̀rọ̀ àgbà tẹ́rí tí ọkùnrin bá rí nígbà míì kò ní ti gbogbo ẹnu sọ̀rọ̀. ok. ti ìyàwó àti ọmọ lárákùnrin ìdáàbò gẹ́gẹ́ bí ìrírí. tẹ́rí hmm. àwọn nǹkan kan máa ń wà tíyàn máa ti gbọ́ tí a bá lọ ṣe aláìgbọ́ sí ìyá máa ń tiẹ̀ yẹn jáde. Hmm kì wá ṣe ìyá pé ẹ bí a kíyàn máa dààmú ó lè la ẹ̀mí lọ ní hmm. ìgbà míì hmm. bọ̀ tí ọkùnrin bá fi ọgbọ́n ọlọ́run sí tẹ́lẹ̀ hmm. gbogbo à ń kọ́lé ara mọ́tò àti gbogbo ẹ̀yẹn kékeré ni níwájú ọlọ́run tẹ́lẹ̀ kí arábìnrin ní sùúrù lọ́pọ̀lọpọ̀ kó gbójú kúrò níbi ilé kó gbójú kúrò bẹ́ẹ̀ rárá pé àwọn ò ní kankan kó wá sí yòókù lẹ́fun ọlọ́run tẹ́lẹ̀ tí ó bá tó àsìkò ọ̀nà máa là. ọkọ̀ tí kò jẹ́ kí wọ́n kó lọ kì í ṣe pé bóyá òun o hmm. àbí ẹ mi mọ bí mo ṣe lè gbé kalẹ̀. ẹ gbé kalẹ̀ bó bá ṣe gbà. ṣé o ti yẹ yín kì í ṣe pé kò wù láti jẹ́ kókó lọ àmọ́ ó ti gbọ́ ìkìlọ̀. nǹkan kan ló wà níbẹ̀. mi ò fi jẹ́ kókó lọ ẹ jẹ́ ká ẹ má jà parọ́ ìkìlọ̀ ọlọ́kọ́ gbọ́. ọ̀dà tọ́ba wá ṣe wípé ẹ ló sà ẹ ló sà tó bá sọ wípé aròpó gbọ́ ìkìlọ̀ tàbórí nǹkan kan ni ṣùgbọ́n tó jẹ́ wípé ogun kan wà ní kọ́. kì í ṣe ogun ẹ gbàgbé kì í ṣe ogun kò sí ẹ̀dá tó máa kọ́ ilé tí ò ní kó lọ tí ò ní fẹ́ kó ń kó lọ jẹ́rìí ìkìlọ̀ lèmi rò parákùnrin yìí kó má bàa pa ìdílé lára. ẹ kí ló dé tí ọwọ́ á pé ìyàwó jókòó kó sọ fúngbà tó ṣe pé ìyàwó tí wọ́n jọ. ẹ wá ṣe é jẹ́rìí ah. tó bá pe ìyàwó ọkọ ló mọ orí ìyàwó tóun bá gbé Eh. tóun bá sọ fún ìyàwó lè fà bínú yọ eh. látara pé tẹni báyìí ló sọ fún ẹ kó lọ dojú ìjà kọ tàbí kó máa ṣe gbọ́nkúgbọ́nkú lédè kan ó ṣàṣe bíi pé wọn ò ní nǹkan kan kọ́mọ kọ́ gbà fún lọ́hùn. ó gbà pé àwọn ò tí ì ní nǹkan kan tí ó bá tásìkò ó lè pẹ́ ó lè má pẹ́ ọ̀nà ẹ̀ máa ṣí ọ̀nà ẹ̀ máa là. ẹ ṣe àdúpẹ́ làwọn àkàsí ìwọ̀n lóhùn obìnrin àdúpẹ́ o. Mm-hmm. hello ẹni ọ̀rọ̀ dé bá ọ̀gbọ́n. Mm. hello. hello. hello ẹ ti. adúpẹ́ o. màmá jí o. ẹ káàárọ̀ o ah, díwọ̀n rèé adẹ ti pèpè ẹ ibi rẹ o mo ti pèpè pé kí ni mo ṣe. rárá o ẹsẹ̀ ojú òpó ló kùn ọ̀gá ṣáà láti alẹ́ wa. àlàáfíà ni Dìran Ajíjọlá láti ìlú London ẹ máa wọlé bọ̀ o. ẹ ṣe ìyá mi bàbá ń kọ́ o. àlàáfíà ló wà o. ẹ sùnmà mo fẹ́ contribute sí ọ̀rọ̀ tó ẹ ti ń fà látàárọ̀. ẹ ti ń contribute already ẹ jẹ́ àgbọ̀. nọ́mbà one náà ṣe ni àwọn èèyàn sọ pé ó rí ìbọn máa ń yẹ bóyá ogun ni bóyá ogbọ́ àìkọ̀lọ̀ ni ṣé ìwọ sẹ́fà ní rẹ̀ bí wọ́n ti lẹ́wọ̀n náà jọ sọ́ọ̀bù náà ilé láti yẹ ó yẹ kó kárí àlọ́hùn kí bí títọ̀ lọ sílé yẹn ó mi ò mọ rírì kò sẹ́fà ti kéésì ẹ̀ mi ó yẹ kó lè kárí àlọ́hùn nàmbà wán torí kò jẹ́ kí wúmà yẹn kókò kó yẹ kọ̀fẹ́ dà kéèyàn ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ọkọ̀ lé kó má jẹ́ kó lọ síbẹ̀ nọmba wà nìyẹn nọmba tù àfẹ́sẹ̀ fẹ́ kú mà yẹn nọmba wà ṣé ilé fẹ́ kó mà yẹn lọ wá oṣù tó wà tó wà yẹ pé àyà ló di ẹ máa ń mọ́lẹ̀ tó ní kó má lọ bí o báyìí bọ́ kìlọ̀ ni o tí wọ́n máa fa rẹ̀ jáde kó jáde kó lọ bó ṣe bó ṣe wọ pásọ̀ ni kó lọ kó rìn kó lọ pírèsì bó ṣe ọ̀dà wọn ní àfààní kó lọ pírèsì kí ló rí lè ṣe. ìrìnmọ̀ tó sọ̀rọ̀ rìn rímọ̀ tó ṣòro orí ojúmọ̀ tó ṣòro ó bọ̀ lé ojúṣòro ó tì bọ̀ lé. bẹ́ẹ̀ ni mm, ẹni yẹn sọ ẹni yẹn sọ ó máa tó máa gbéra lè lọ́wọ́ eh. ó máa yẹ bọ́ ṣé ṣé kò lè kó ìyá ìmọ̀ ìṣòro kó máa ṣọ̀tún ọ̀tún kan ṣé kò mọ bí àwọn ọ̀rẹ́ ẹ̀kan tó ká ìtì mọ́ tó kàn lè pè àwọn yẹn sọ̀rọ̀ pé ẹ̀sà ẹ̀ wò wá yìí. ẹ̀yin tí ẹ lóòsà ẹ lóòsà ẹ lóòsà ẹ d1 ẹ mọ̀ pé ẹbí ètò múlẹ́rọ́ ètò múlẹ́rọ <laughs> ó à ń sọ̀rọ̀ ọ̀fẹ́ bí à ń sọ̀rọ̀ fún ọ̀rẹ́ à ń sọ̀rọ̀ fún eh, ojútùú lórí ètò yìí gan yóò kó arábìnrin yẹn yọ àwọn tẹ̀ ń wí nǹkan ó lè jẹ́ pé àwọn gan ni wọ́n tún da lérú tó ti sọ fún yàn bí ọkọ rẹ̀ ṣe ní ọmọ sọ ó lè mọ̀ sínú ọ̀dẹ̀ mọ́dọ̀ ni. ok mama jiro tó bá kúnlẹ̀ fún ìyá yẹn tó bẹ tó kúnlẹ̀ tó kún tó kúnlẹ̀ pé màmá. tó jẹ́wọ́ fún ìyá fún rẹ̀ torí ìyá ọ̀tẹnu rẹ̀ gbọ́ kò sì mọ̀ bọ́yá ọmọ gan sọ fún ìyá o. kó jẹ́ kí ìyá mọ̀ dẹ́ pé ìyá ẹ̀ gbọ́ ah. kó bá lu ti ṣe láwùjọ lọ́dún yìí kó kó kúnlẹ̀ fún bẹ́ẹ̀ kó jí bóyá àgbàjì ni kó ah. kó kúnlẹ̀ kó yẹ kó sílẹ̀. díwà ọ̀dà mo ti mo ti gbọ́ kọ́ wá pè ya kọ rẹ̀ kó pé tó àti kọ́lé o ọmọ yín ni òjá lọ látọdún kẹtàdínlógún ẹ bá ń bẹ́ o <laughs> rí wọn ẹ máa lọ ìyá tí ọ̀rọ̀ kún ìmí ìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ṣe pé ọmọ mẹ́ta tọ́jọ́ kún yìí tó ti wà wájú àwọn wà láyé ọ̀tọ̀ yóò kàn á. <laughs> ìyálẹ̀ yẹn rò sí ọ̀dà kò burú. ìyálẹ̀ mi rò sí ọ̀dà kò burú. ọ̀dà kò burú gba àkótọ́dọ̀ fún ẹ tó bá wọn. gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìdá sókè. hello hello. lórí ọ̀rọ̀ ìyá tí ọ̀rọ̀ kún ìkíní ọkùnrin kejì ọkùnrin kẹta lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ṣe àwọn ti wà láyé ọ̀tọ̀ ìyàwó ọmọ wàá pè pẹ́ ọdún kẹtàdínlógún ẹ bá ń bọmọ yín kọjá fẹ̀yìn náà lẹ̀ àbọ̀mọ ni yóò decide. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. orúkọ mi gangan mọ́tò ṣẹlá tó lọ́gbọ̀n àdúgbò ìgbàro. ẹ dá sí pápá àpá àti fẹ́ mọ́ lọ. sẹ́rí pé mi kàn fẹ́ sọ fún wúmà yẹn ni pé ó lè dá ọgbọ́n láti béèrè gẹ́gẹ́ bíi ti obìnrin àwọn àwọn ọmọ rẹ̀ ìyẹn tó fà á tí mo fi kó lọ ni o òun mọ̀ àwọn ọmọdé mọ̀ ká máa dọ́gbọ́n máa ṣe jẹun tó síkì nínú ilé nígbà tí wọ́n bá ń bi wọ́n tí wọ́n bá ń bi ọmọ pé kí ló mú ọkọ síta pé ẹyin àwọn awo lọlé àti nǹkan yẹn lòun ń lò àárẹ̀ dé òun mú kò tiẹ̀ yé o tó ń sí tó ń dọ́gbọ́n ni o tó ń dọ́gbọ́n sí ẹ ó dọ́gbọ́n ó ń dìbọn yes ó tán síkì lẹ́nìí tán síkì lọ́la tán sọ fún bàbá wọn kí ó tíya náà ń ṣe bẹ́ẹ̀ nígbà kan bíi kí nídìí táwọn òjò ẹ̀fí kó lọ àwọn lè faramọ́ táwọn bá mọ̀dí táwọn ò fi kó lọ tọkọ náà bá rò dáadáa pẹ̀lú àwọn ọ̀nà tó bá ń gbà náwó yẹn ó ṣe é ṣe kó padà jẹ́wọ́ pé ìdí táwọn ò fi kó lọ nìyí tó bá yẹ pé ká mọ̀ sọ fẹ́ lómi ó náà sọ fẹ́ sọ fún yín o ẹ má sọ fẹ́ lómi o gẹ́gẹ́ bí bá ṣe yọ jẹ́ yọ kan o mo ti sọ fún yín ṣùgbọ́n mo kàn wá rọ ìyàwó tọ́dẹ́ tó bá dá owó ní lóòótọ́ kó máa kọ́ mi ìlẹ̀ o kó náà máa roko tiẹ̀ lẹ̀ hmm. nítorí wípé ìtumọ̀ ní síbẹ̀ yẹn tá a bá fojú olóńgbò ó yẹ kó gbójú kó mẹ́fà wá tá a ní kó má gbà pé òun ní property kankan bì kankan hmm. ṣùgbọ́n tó bá èmi ò ní kó bá parí ẹ̀ kó kó lọ o torí pé tánbà ti kó lọ wọ́n ti yára gẹ́gẹ́ bí ẹyọ kan nìyẹn hmm. ó lè fi rẹ́ǹtì kó náà máa gbowó rẹ̀ sọ́wọ́ yóò máa ṣe kí ni tọ́jọ́ wájú àwọn ọmọ rẹ̀ ló kọ́ lẹ́ẹ̀dì kó gbìyànjú kó náà ṣe tiẹ̀ tó bá dá owó ní so ìmọ̀ràn tèmi lè gbá nìyẹn o. ẹ ṣe àdúpẹ́ o. sọ kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sálòmíì bí ìlú gángan ọlọ́rọ̀ náà ń gbọ́ gbogbo ohun tó ń kálukú ń gbára ta tẹ̀sán wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ń gbọ́ gbogbo ẹ̀ lórí fóònù mi. àtẹ̀jíṣẹ́ torí Facebook náà pọ̀. Ayọ̀mí Akúndalẹ̀. Godwin Godwin Friday Godwin Friday wọ́n ní àwọn ẹ̀gbọ́n ọkùnrin yẹn tí wọ́n ti kọ́lé tí uh, tí wọ́n hmm, mi ò ka dáadáa ni ò ṣe ń kókà wàá bá yí ibi dáadáa. ẹ̀gbọ́n ọkùnrin yẹn tí wọn ò tí ì kọ́lé ni bóyá lọ́jẹ́ ní tí ọkùnrin yẹn fi wò pé òun ò lè kọ́kọ́ kó lọ lé ètò síwájú wọn. ibo ló wà ojú. ìyá wa Ògúnlẹ̀yẹ ṣeun àwa náà ń kí o gbogbo ilé ń kọ́ nílùú yín níbẹ̀ yẹn ṣebí wọn ló sọ pé. mo mọ̀ pé ó ti kọwájú sí yín ẹ̀ ta o madam. àníyànjú. ó ti kọ̀yìn sí yín báyìí ẹ̀ ta o madam. sọ pé ti fa. ó ti wá kàyìn nìkan ẹ̀ tẹ̀rọ ara yín pa. mi. gbogbo táwọn èèyàn wí sùúrù àdúrà sùúrù àdúrà. ayé pẹ́ ẹ̀gàn mi. sùúrù ẹ̀ sì pọ̀ ju àfi bí ọ̀bá ní tó. àdúrà yìí pọ̀ ju àfi bí ọ̀bá ní tó. lórí ẹ̀dá ọlọ́run bàbá. ọlọ́pàá ti gbàdúrà gbàdúrà ẹ̀ tuntun máa tún gbà níjọ́ bá gbà náà ló gbà. ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣe bí wọ́n lọ. àwọn kan ní ẹ máa fọwọ́ mẹ́wàá ẹ̀wà jẹun pé ẹ máa dọ́gbọ́n kan lábẹ́nú lọ. àníyànjú ṣe bí wọ́n lọ sọ pé ti bá. ilé ẹ̀pá yìí náà náà lẹ kúkú ní ọwọ́ yín lékejì nù ìtẹ̀ kọ́kọ́ jọ ṣe náà. ẹ máa tún dọ́gbọ́n mi lọ wọn lẹ tó lè máa ṣe bẹ́ẹ̀ lábẹ́nú. wọ́n ní gbọ́kọ̀ yín bá tiẹ̀ padà mọ̀ gan pé nǹkan ẹni edi méjì kínú obì tẹ́ ti ń ní látọdún méjìdínlógún ibẹ̀ náà lẹwà tọmọ mẹ́rin fi wọ̀ ọ́ wọ́n ní ẹ̀tún tẹ̀síwájú nípa sùúrù yẹn àti àdúrà ọlọ́run tọ́mọ́lẹ̀ ọjọ́ òní náà wọ́n lọ rèé kọ sí ọkọ yín lọ́kàn lọ kọ sí lọ́kàn bí nǹkan mi sí kò sì ti àti ẹ̀wà wà ń bẹ̀ tágbára ọlọ́run ọ̀ka. mi ogun bàbá mímọ́. torí pé alágbára ni orúkọ rẹ̀. lórí. kílẹ̀ yín náà ń là kọjá níbi tẹ́ ẹ wà yẹn. kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtòrí tọ́jú ọkọ yín. rọ̀mí dán. kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọrùn tọ́jáyàwó yín. rún bàbá. kí ló dàbí òkè ìṣòro nínú ẹbí tiyín náà. ìdánwò àmọ́ tọwọ́ ti ń dùn yín bọ́ṣọ́. ja ọmọ mi. yóò ṣe gbogbo ìmọ̀ràn táwọn èèyàn fún arábìnrin láàárọ̀ yìí ọkàn rẹ̀ yóò ti wálẹ̀ yóò ti balẹ̀ pẹ̀sẹ̀. kò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà. torí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹkún ni gbùà lọ́jọ́ tí wọ́n wá rí wa. mo gbé mi wọ́n. ẹ sọ fún wọn pé kò ní nǹkan kan tí ì ṣe é ju bí lọ nínú ara. ẹ̀ṣẹ̀ hmm. orí ọ̀rọ̀ mi. kílẹ̀ yìí náà ń là kọjá tẹ fẹ́ kó rí ó gbọ́. ojú òpó tá a pè sí ni zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight ìyẹn tó bá jẹ́ wáyé ìdílùmọ̀ká pírẹsẹ̀ntà lẹ́fẹ̀ẹ́ bá sọ̀rọ̀ lọ́jọ́ orí tèmi lórí ètò òmúlẹ́rọ́ èmi ọ̀run rẹ̀ Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ̀yọ̀ ojú òpó fi kàn sí mi náà zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven. Ọlátúndé. lórí WhatsApp bó ṣe pípé déédéé tàbí zero seven zero fifty nine fifty nine fifty nine zero five zero seven zero five nine five nine five nine zero five. wájọjọ ajé lẹ fẹ́ wá méjì ṣaago mẹ́rin ni o wájọjọ Wednesday lẹ fẹ́ wá méjì àbọ̀ ṣaago mẹ́rin lọ́sàn-án ẹ ti pè wá tẹ́lẹ̀ tá a ti fún yín ní àkókò tẹ̀ máa wá àbọ̀jọ tí ẹ wà nù méjèèjì bá máa pè wá fún ojú òpó méjèèjì tá a fi síta yẹn ẹ o ọ̀rọ̀ tó jẹmọ́rọ̀ òdílé ni o ọ̀rọ̀ tó jẹmọ́rọ̀ òdílé ni o. mo dúró lé. wọ́n kàn mọ́ jẹ ẹjọ́ rádaràdarà dáńsìn kankan o. ẹ dákun abẹ́yìn ni. mo máa dúró lé. títí jọ́ mẹ́jọ táàmù tuntun wá lórí ètò múlẹ́rọ́ níkànnì fresh one zero oh five point nine lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àti ọ̀gá pátápátá ẹni tọ́ba ọ̀kẹ́gbẹ́ ọ̀pá àṣẹ ìkànnì ilé lọ́wọ́. Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ tí ìṣolóòtú àgbà fún gbogbo ètò gbogbo tó bá jáde nǹkan nìyí. ẹ̀yin ẹ̀yin tá a jọ ṣètò ní adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun tẹ́ ẹ pè wá tẹ́ ẹ dá sí lábẹ́ aṣọ ní àbí ẹ pè tààràtààrà. lójú kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbogbo yín pátápátá ńlá kí kò ní sùn yín kò ní rẹ̀ yín o. àkọ́rẹ́ yín àjọmúrẹ̀ ẹ̀rọ ìdùnmọ́ fi ṣe wí ọlọ́fẹ́ gbéra inú mi. sáà ayọ̀ mi akúndalẹ̀. ṣeun kókà ọ̀làwálé àkóṣe àkógbìyànjú ọba òkè onídàgbìyànjú wa lò wá láyà lọ́wọ́ tó di jọ́ mẹ́jọ tá a mọ̀ tuntun wá lórí àkọ́tún ètò ọmọlórí tá a pàdé orí àtọrùn ní jìgan wáyé dùlùmọ̀ká pírẹsẹ́ńtà orí mm, àlàáfíà ló wà òun. Dr Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ èmi ò tí ì lọ wọ aládùúgbò yèyé dọ́là àjọ gbádùn ara wa lórí àkọ́tún òròyìn ajá àbálẹ̀ bọ́badìlà aago méje ni ẹ ṣe ń ṣeun o ojú òní tì wá. Ìbàdàn la wà. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ ó fọ́nká ah! ló bá tán èso dáradára ti fọ́ adẹ́kùn kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́nká àtẹ̀yìn àti so àjàrà mo lò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́kọ́ la ṣe bá kó yí ká. ajá balẹ̀ rèé ó ó sì mọ́ ó tún ń dán. one oh five dot nine fm na fresh e dey fresh. káfó olówó ọjà kó dán mọ́rán. ó dún ó and exhaustive news na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. ó dún ó ń dán programs full of wisdom o. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o oh. fresh fm na the ogbonge radio wey they rain o no be only for Nigeria, káàkiri àgbáyé pátá náà ti ń america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make them fresh o oh. You wanna darapọ̀ báwọn jẹ sọ́kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán Bella, àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o wọ́n kù tó one five plus nine fresh ajá tuntun. Fresh one oh five point nine FM. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyín káàbọ̀ sábàlá ìkéde tá a ní fún ti sáà yìí ní báyìí ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí kéré o èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ẹbí Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ kò ta ilẹ̀ tàbí ta gbogbo dúkìá àjogúnbá tó wà ní oko Ògúnyẹjọ́ eléyìí tó wà níjọba àbílẹ̀ ọ̀nà àrà ìròyìn tàbí ìkéde wípé ilẹ̀ Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ ó wà fún títà kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá bíi ti olè kọ́mọ o nítorí kò sí nínú èròǹgbà ẹbí Ògúnyẹjọ́ alágbẹ̀dẹ láti ta ilẹ̀ ọ̀hún yálà apá kan nínú ilẹ̀ náà tàbí dúkìá àjogúnbá lórí ilẹ̀ náà kí ẹnikẹ́ni tàbí ralẹ̀ralẹ̀ kó má jẹ́ kí ẹnikẹ́ni kó tan òun jẹ o kí wọ́n má bàa lùgbàdì àwọn oníjìbìtì tí kò láṣẹ lórí títa ilẹ̀ náà nítorí kò sí àdéhùn àfẹnusọ tàbí ìwé àdéhùn lórí títa ilẹ̀ náà láìsí ọwọ́ olórí ẹbí Ògúnyẹjọ́ níbẹ̀ ẹni tá a mọ̀ sí pa ọ̀lànìyí adékúnlé ògúnyẹjọ́ àtàwọn ọmọ ògúnyẹjọ́ lápapọ̀ bí a bá wá rí ẹni tó fẹ́ mọ òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kó kàn sí olórí ẹbí pa ọ̀lànìyí adékúnlé ògúnyẹjọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero six two three two five zero seven two tàbí zero eight zero seven three six six three seven one zero olùkéde Ismaila Ahmed Abiona fún gbogbo ẹbí. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nìbàdàn tiwa nìbàdàn tiwa Fresh FM lórúkọ rẹ̀ yìí jẹ́ wàhálà wọ́n tawọ́ kó sí irú ẹ̀ gan ni. wọ́n lànà wọ́n tawọ́ ọkọ̀ ń bọ́yá ìjẹsùn kó ló ní sẹ́rẹ́. Fresh FM yẹn nìkan máa ló mi kó. bẹ́ẹ̀ mo kọ́ mẹ́ta kọrin kọrin. tó bá jẹ́ tètò tó ń kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ ọ́ orin àgbọ̀dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ kò lẹ́jà ń bà kàn ni. bẹ́ẹ̀ ni o. kápolówó ọjà kájọ òkú wá polówó ọjà. one oh five percent máa ní Fresh FM ló fò fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Golden One, your favorite breakfast cereal, is 35 years. Made in Niger, for Niger, by Niger, now see us. From Niger to the world. Global now. All thanks to you. So let's celebrate this journey with over 35 million in cash and prizes. Just return two empty 900 gram Heritage Edition sachets to your closest redemption center for an instant prize and a chance to be a millionaire. Visit the Golden Morn Nigerian pages on Facebook and Instagram for more details. Golden Morn. Make every day amazing. To all the children of the world, standing tall and trying to grow, you can have it when it's warm, and then sing this song. I love my Indomie, Indomie, Indomie. Yes, I love my Indomie. Indomie noodles, tasty nutrition, good for you. nationwide, online and offline. The biggest sales of the year 2021. It's Conga Yakata from 11th November to 12th December. Supported by HP, Intel, Verve, Lenovo, Samsung, Unilever, Zynox, and many more. Conga, the e-commerce group you trust. orúkọ mi nìyá Rísí gbajúmọ̀ oníṣòwò pọ̀nmọ́ sí ni mí nínú ọjà yìí ìrètí mi ni láti mú òwò mi mọ̀ kí n lè gbé òwò pọ̀nmọ́ mi dé pele tó kàn ohun tó jẹ́ kí n daṣojú báǹkì hope ps nìyẹn mo ti di mánéjà báǹkì báyìí nínú ṣọ́ọ̀bù pọ̀nmọ́ mi yìí àwọn ènìyàn ń wábí láti fowó rọṣẹ gba owó wọ́n sì ń sanwó lórí nọ́mbà fóònù wọn bó sì ṣe ń ṣẹlẹ̀. lèmi náà ń gbà pé tèmi náà gẹ́gẹ́ bí aṣojú báwo èèyàn sì ṣe ń bá mi rajà ni wọ́n ń sanwó fún mi pẹ̀lú nọ́mbà fóònù wọn kíákíá ìwọ náà lè dáṣojú hope ọgbà app hope digital mobile sílẹ̀ tàbí kó o lọ sí www.hopepsbank.com. hope ṣe àṣeyọrí Hope Bank nígbà gbogbo Golden One, your favorite breakfast cereal is 35 years. Made in Niger, for Niger, by Niger, now see us. From Niger to the world. Global now. All thanks to you. So let's celebrate this journey with over 35 million in cash and prizes. Just return two empty 900 gram Heritage Edition sachets to your closest redemption center for an instant prize and a chance to be a millionaire. Visit the Golden Morn Nigerian pages on Facebook and Instagram for more details. Golden Morn, make every day amazing season. To all the children of the world, standing tall and trying to grow. You can have it when it's warm, and then sing this song. I love my Indomie, Indomie, Indomie. Yes, I love my Indomie. Indomie noodles, tasty nutrition, good for you. Yes, children love